wa where do you think you will be àbí fúlàní lè fẹ́ kó sin yín fúlàní lè fẹ́ kí gbogbo dúkìá yín lé lọ́wọ́ dúkìá lè fẹ́ gbé plane yín fún dúkìá lè fẹ́ lè fẹ́ hand church yín over bàbá ẹ sọ̀rọ̀ n tó bá máa ṣẹlẹ̀ kó ṣẹlẹ̀ wọ́n ní ọ̀run máa wó ni it's not ọ̀nà nǹkan ló máa wó sí tẹ bá sọ̀rọ̀ kò lè kò lè kò sí kò sẹ́dà tó bá ní ẹ sọ̀rọ̀ kọjá be careful ẹ sọ̀rọ̀ bàbá àwọn ọmọ tá a pera wa ní ọmọ ọlọ́run à ń wò yìí lókè ni ṣùgbọ́n ìjẹ́ ìṣe yìí kò dùn mọ́ wa nínú tẹ́dákẹ́ di gbingbingbin ẹ lè pé pásọ kúmúyè oyèdèpọ̀ gbogbo àwọn pásọ yorùbá kẹ́yìn kọ́ wọnú the only of only lọ kẹ́ lọ bí ọlọ́run ọba tá àti ẹ̀ ní ànájì tó yín à ń bí ọlọ́run lọ́rọ̀ òun dẹ́wà lọ́hùn à ń bèrè kàṣẹ́ yín tí ọlọ́run gbé tó gbé mantle of authority lè lọ́wọ́. Elijah Elisha wọn ò bẹ̀rù ọba kankan o kò sí ọba tí wọn lè dúró nú ẹ̀ ẹ lè pàṣẹ kí gbogbo ojú àwọn olóríkórí tí wọ́n ń pa ọba kó ju wọn fọ́ Moses pé ilẹ̀ níjọ́ kínní number chapter sixteen verse twenty-nine pé ìwọ lẹ̀ o ìwọ lẹ̀ o ìwọ lẹ̀ o gbọ́ ọ̀rọ̀ Olúwa lanu kó gbé Abiram àti Dátánì àti ìran Rúbẹ́nì mì and the and the floor opened and swallowed them tọmọtọmọ tayátayá. Haman solo lóun máa pa Mordecai. Haman died in the same gallows he prepared for Mordecai. Ibi tí agbára Ọlọ́run tó tó tó agbára Ọlọ́run tí kì í bá àti nìyẹn. Ọlọ́run àríbí tí àràbàtà. Baba, mo ní respect fún yín gan o. Bí bàbá lẹ jẹ́ fún mi because school yín tẹ dálẹ̀ ní North America ibẹ̀ lèmi lọ ọmọ màlẹ́ ni mí ṣùgbọ́n jẹ́ kí n sọ fún yín agbára màlẹ́ kankan ò ní ká mi ọwọ́ ayé kankan ò ní mi torí pé kí ni mo ti kíra mi bọ inú ibú ẹ̀jẹ̀ Jésù àwọn gan dánwò wọ́n ń tẹ̀sí ẹgbọ́n tí mo wí fún yín wọ́n dánwò wọ́n tẹ̀sí wọ́n bá Ọlọ́run mi lẹ́sẹ̀ gbèjì bàbá ẹ sọ̀rọ̀ because àwọn ọmọ kan àwọn ọmọ yín kan à ń expect nǹkan níbi tí lọ́wọ́ yín ẹ lè jẹ́ kó máa pọ̀ wá báyìí tó bá wá ń pọ̀ wá báyìí àwọn wo lè fẹ́ kó ṣẹlẹ̀ lédè lẹ́yìn yín sà I want you to talk sir ẹ wọlé lọ bá fúlàní olórí wọn òun lẹ gbé sẹ́yìn lẹ gbé sẹ́yìn Tinubu Kazeem Shettima òun lọ lórí Boko Haram ṣẹ́ni pé fún ní license to kill and, uh, and to destroy ẹni èṣù lẹ́gbẹ́gbẹ́ Tinubu lọ́wọ́ òun gan gba ó gba kú dání ó rò pé òun ní sọ̀pọ́tà Shettima ló máa pa Tinubu tí ẹ̀ bá ṣọ́ra ṣe wọn á bẹ̀rẹ̀ sí ní pa àwa yòókù torí pé ó ti fi dà ó ti fi léṣẹ̀ tí màá nù. bàbá ṣe nǹkan tó fẹ́ nìyẹn ìṣẹ̀rì kẹdúró sórí púpìtì yín pé gbogbo ẹ̀yin ọmọ káàárọ̀ òjíire mi gbọ́dọ̀ rí yín kẹ fóòtù fẹ́ nìkankan yorùbá nation ó mìnì tó mìnì ní sà yí pé ẹ̀ bìlíìfù nínú yorùbá nation yorùbá dẹ̀ ní sà bẹ́ẹ̀ òǹdó lẹ ti wá bẹ́ẹ̀ ọ̀ṣun state lẹ ti wá i don't know but yorùbá ní torí mi ì tí gbọ́ fúlàní tó ń jẹ́ adébóyè mi jẹ́ fúlàní tó ń jẹ́ eh, enoch mi ìdẹ̀pọ̀ fúlàní tó ń jẹ́ adéjàre tó bá wá jẹ́ pé olúwa jàre tẹ́ fẹ́ kí olúwa jàre níwájú yín bàbá ẹ sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ àgbàlagbà ni yín ìbá ìtẹ́ ti ṣe láyé nísìnyí kí ọlọ́run kó lọ́rọ̀ ẹ̀mí yín ẹ lè ṣe another eighty years kì í ṣe pé mo sọ pé ọlọ́run ò lè lọ́rọ̀ ẹ̀mí after all àwọn kan kú ní one fifty ọtí ṣe another eighty three years ọjọ́ ń re bí àgbà ń re o bàbá ẹ sọ̀rọ̀ àgbàlagbà nìyí ẹ má fi àwọn ọmọ yín sínú ìgbèkùn right now bàbá inú ìgbèkùn la wà Fúlàní ti di the proverbial albatross around our necks àwọn bọ̀dá wa bàbá wa wọn lè sọ lọ sínú ọkọ wọn mọ́ àwọn àbúrò wa wọ́n ń gbé wọn pa wọ́n ń gbé wọn wọ́n ń rẹ́ẹ̀pù wọn àwọn ìyá wa wọ́n ń ṣá wọn pa wọ́n wọnú ilé lọ ṣá pa ẹ̀dẹ̀ dákẹ́ kí wá ní anointing yẹn ń jà tó ń jà wẹ̀rẹ̀wẹ̀rẹ̀ fún ṣé anointing ká máa gbowó nìkan ni anointing ká máa ra ilé ká máa ra mọ́tò ká máa ra plane nìkan ni. bàbá inú mi ò dùn o ìbá nǹkan tí mo fẹ́ bá yín sọ nìyẹn sà pé kẹ́ jáde ẹ jáde kẹ́ sọ̀rọ̀ ẹ pé ní nàìjíríà nìkan àwọn ọmọ ojú yín ní ìjọ Redeemed Christian Church of God wọ́n lé ní fifty thousand ẹ jáde fún ara yín nìkan ẹ lè jáde kẹ́ni kò dùn mọ́ yín nínú bọ́ fúlàní ṣe pa wọ́n ká wá rí fúlàní tó fẹ́ gbébọn lé yín lórí tẹ́ẹ̀ni sọ fún holy ghost fire pé kó return kó return ìdá ẹ̀ sí orí ara ẹ̀ torí pé right wọn là ń jẹ fún this is our inalienable right lórí ilẹ̀ bàbá wa wọ́n máa sọ wá di ọmọ ọ̀dọ̀ a lè jáde a lè sọ̀rọ̀ ẹ dẹ̀ dákẹ́ ẹ dẹ̀ dákẹ́ pásọdébóyè dákẹ́ torí kí ni ohun tó wà láyé máa báyé lọ ọ̀run ni ká máa jà fún mo dẹ̀ mọ̀ wípé you want to go to this heaven but kí la fẹ́ ṣe kí ni legacy tẹ fẹ́ fi sílẹ̀ ní ayé owó máa tán èèyàn ló máa kù àwa tó máa kù yìí náà àwọn tó máa kù náà ní fúlàní ti ń palẹ̀ ẹ̀kọ̀ọ̀kan yìí wọ́n pa Déléègì wọ́n pa Arótilé wọ́n pa Abíọ́lá wọ́n frustrate Awólọ́wọ̀ ta ló wá kù àwa tá àti ẹ̀rọ pa lánàá yìí tì ẹ̀rù ń bà wá gan àlè wálé kò sọ hospital kò sómi kò sí títì bí ẹ kò affect yín mẹ́ta torí ní plane the best car lẹ́ ń gùn the best house lẹ́ ń gbé ẹ̀ sanwó àwa tá à ń struggle tá à ń sẹ́ni five dollar ten dollar sílé àmọ́ bó ṣe ní lára wa fẹ́ wálé àlè wálé a le wọlé papa, ogun tí mo ń lò ó lé ní fifty thousand every month mi ò gba pension fifty thousand ní first bank fifteen thousand ní first bank ń pè mí ṣé fifteen thousand ní mẹ́fà fi gbalẹ̀ half a million ẹ wá ló lè pọ̀ ń lù ẹ lámọ́ba pọ̀ nígbà táwọn politicians yín tó ń gba thirty million tó ń fún àwọn àwọn mẹ̀kúnnù ní thirty thousand báwo lè ṣe fẹ́ kọ́ balance báwọn náà ṣe ní ṣe ritual kọ́ máa gbé ọmọ ọlọ́mọ pa kọ́ máa láwọn ìṣògùn owó kọ́ máa yíwèé ẹ sọ̀rọ̀ sí gbogbo yẹn o bàbá there is a lot tó kù díẹ̀ káàtó sà mo dẹ̀ fẹ́ kẹ́ àdírẹ́sì wọn ọ̀rọ̀ mi ò ní pọ̀ púpọ̀ lẹ́nu ẹ̀yin ni mo fẹ́ bá sọ̀rọ̀ bàbá ẹ lọ tún wo ẹ padà lọ sí ọ̀dọ̀ ọlọ́run torí anointing tó fún yín ó fẹ́ dàbí ẹni pé èṣù fẹ́ máa fi anointing wọlẹ̀ ẹ má jẹ́ kí èṣù ẹ má gba èṣù láyè ẹ má jẹ́ kí èṣù kó jẹ́ kẹ́ jẹ̀bi ọlọ́run ẹ damn the consequence of nǹkan tó ṣù bá fẹ́ ṣe tẹ bá sọ God will give you a way of escape tí wàhálà bá tiẹ̀ fẹ́ dé torí ọmọ tiẹ̀ ló pè yín according to first Peter chapter two verse nine you are called a chosen generation a royal priesthood a holy nation a peculiar person that has been taken out of darkness. And God has shown you the marvelous light. What will be your fear? Second Timothy chapter 1 verse 7 says, I have not given the spirit of fear, but the spirit of love and power and of sound mind. Baba, ẹ sì sound ìbàjẹ́. Kí ló de tẹ́ ẹ lè sọ̀rọ̀? Kí ni non-entity Buhari, ló máa máa dẹ́rù báyìí? Àwọn kàbáàlì, Ṣètìmà ló máa máa dẹ́rù báyìí? anointing the sword of the spirit wà one bẹ̀ best spirit of righteousness wà one bẹ̀ kí ló fẹ́ ṣe fún yín kí ló fẹ́ ṣe fún yín tí àwọn ọ̀tá jésù ò ṣe jésù dẹ̀ wà lẹ́yìn yín bí akọni bàbá ẹ sọ̀rọ̀ mi ìfẹ́ sọ̀rọ̀ púpọ̀ kọjá bí ṣe sọ yẹn ọjọ́ yín á o a máa rí yín bá ṣùgbọ́n ẹ dìde kẹ́ ṣe ohun tí ọlọ́run fẹ́ kẹ́ ṣe ọlọ́run fẹ́ kẹ́ sọ̀rọ̀ bí Èlíjà ó fẹ́ kẹ́ pàṣẹ elisha kẹ sọ̀rọ̀ bí jeremiah ẹ sunkún sí ọlọ́run lọ́rùn kẹ béèrè pé direction wo ló fẹ́ kẹ lọ. bàbá ẹ o with all due respect sir mo respect yín gan sir i respect you a lot but nǹkan tí mo ń rí tó ń ṣẹlẹ̀ tí mo dẹ̀ ń rí behaviour yín àti àwọn other pastors àwọn tí ní lójú àwọn ọmọ yín lẹ́yìn yín àbúrò yín lẹ́yìn yín tá àti ẹ̀ ní anointing I need the bold, the boldness, the courage láti sọ nǹkan tó bá fẹ́ sọ ní tó bá máa dé kó dé ní tó bá máa ṣẹlẹ̀ kó máa ṣẹlẹ̀. àríwá eléyìí rí a fi ń dẹ́rù bá lọ́rọ̀ ni kò sí nǹkan kan tẹ́nibọ̀dì kan fẹ́ ṣe lẹ́yìn ikú sàárè ni ọ̀run dẹ̀ máa wó kò ń ṣọ̀rọ̀ nìkan. tí fúlàní bá ní àwa lókù tó ń fẹ́ tó ń fẹ́ pajayé àwa náà pé àwọn ọmọ ogun ọ̀run. in Joshua chapter ten verse eleven mo kà nínú bíbélì mi pé nígbà tí àwọn amorites bàbá ẹ mọ bíbélì jù mí lọ nítorí skulu skulu your bible school ni mo lọ joshua chapter ten verse eleven tí àwọn amóràìsì ń bá àwọn ọmọ israẹli jà mo kà í pé olúwa ọlọ́run ọmọ ogun ọ̀run gan ó sọ èkó iná hailstone láti bet aaron lọ sí azeka tó fi ń pa àwọn amóràìsì nítorí àwọn ọmọ tiẹ̀ àwọn ọmọ israẹli bàbá ẹ pé ọlọ́run pé gbogbo àwọn tó bá fẹ́ pa ọmọ yín àwọn ọmọ ojúlówó yín àwọn ọmọ tẹ́tí jì àlé lórí tẹ́tí anoint tẹ́tí ṣe gbogbo ẹ̀ fún tó fẹ́ máa pa wọ́n ní kọ̀ọ̀kan ẹ pé ọlọ́run ẹ pé ilẹ̀ torí inú Jeremiah chapter twenty two verse twenty nine lọ́nà láti kà ipe ìwọ lẹ̀ o ìwọ lẹ̀ o gbọ́ ọ̀rọ̀ olúwa ẹ pàṣẹ fún ilẹ̀ kó bẹ̀rẹ̀ sí ní gbé wọn mì àwọn ọ̀tá ọmọ Yorùbá àwọn ọ̀tá ọmọ ìyá yín ibẹ̀ ni mo ti kà ó bàbá. Jeremiah twenty two verse twenty nine Baba ẹ pé ilẹ̀ sí wọn pé kí ilẹ̀ kó bẹ̀rẹ̀ sí ní bá wọn jà gbogbo àwọn tó ń tẹ ìjẹ àwọn ọmọ yín sílẹ̀ láláìṣẹ̀ tó ń rèpọ̀ àwọn ọmọ yín tó ń pa àwọn fámàsì wa ẹni kí ilẹ̀ kó dìde kó gbé wọn mì by the order of Moses ó pe ilẹ̀ níjọ́ kìíní àná pé ohun tí ọlọ́run ò ṣe rí ẹ̀yin náà sọ fún ọlọ́run kẹ bá ọlọ́run ṣe bá jẹ̀mú pé ohun tó ò ṣe rí ni kò ṣe fún àwọn fúlàní yìí kí gbogbo náà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní jóná mọ́ wọn lórí gbogbo ìdá wọn tó ń gbé dání tó fi ń pa wá kán tọ̀nà síra wọn kó bẹ̀rẹ̀ sí ní fi para wọn bàbá aṣẹ yẹn wà lẹ́nu yín ẹ pé ọmọ aláṣẹ nìyín Luke ten nineteen sọ pé òun ti fún yín ní àṣẹ. I have given you the power and the authority to stop up on serpents and scorpions and all the power of the enemy. Gbogbo power Fúlàní kò yẹ kó ràn yín bàbá. Ẹ ti débi ibi àṣẹ tí ẹ lè pe àṣẹ lórí wọn tó dẹ̀ máa jẹ torí lórí òtítọ́ lẹ fi pè àyàfi tó bá jẹ́ pé ẹ pé nǹkan míì pẹ̀lú jésù yìí tí ẹ bá pé nǹkan míì pẹ̀lú jésù yìí ó láti dá yín lóhùn o bàbá mi ìfẹ́ sọ̀rọ̀ púpọ̀ torí bínú ṣe ń bí mi tí n bá sọ̀rọ̀ jù mi ní fẹ́ ṣe ọlọ́run bàbá ẹ dìde o ẹ dìde because of the respect respect ta ní fún yín ọ̀nà ta ní fún yín ó yẹ kẹ́ dìde àwa lè bínú sí yín ọ̀tí ẹ má jẹ́ kí ọlọ́run kó bínú sí yín pásọ Mrs Adébóyè ẹ bá mi bẹ bàbá kan dìde kan wọlé tọ̀ Ọlọ́run lọ kan lọ seek the corner the secret place of the most high God kan lọ fi ara pamọ́ síbẹ̀ fún few days kan lọ fèsì Ọlọ́run kan béèrè lọ́wọ́ Ọlọ́run nǹkan tí Ọlọ́run fẹ́ káwọn ṣe ẹ dìde o bàbá tọwọ́tọwọ́ ni mo fi sọ eléyìí kì í ṣe pé mo rí yín fín ṣùgbọ́n bó ṣe ń jó mi ní ara inú afẹ́gbà Yorùbá yìí ni ẹ̀gbọ́n tèmi kú sí ẹ dìde o bàbá torí i expect yín kẹ́ dìde kẹ́ ṣe bí bàbá fún wa ni bàbá lẹ jẹ́ fún wa nínú Olúwa bàbá lẹ jẹ́ fún wa àṣàgbàlagbà ẹ gbọ́dọ̀ jẹ́ kí ìyà máa jẹ wá báyìí tí àyíbá wa pọ̀ jù gan ẹ mọ nǹkan tó lè ṣẹlẹ̀ ẹ má jẹ́ káwọn ọmọ yín kàn máa gbójú sókè kàn fẹ́ rìn yín fi bàbá torí èyí ti pọ̀ jù kò sódíàn lọ́lọ́run pè yín àwọn ọmọ tó wà lábẹ́ yín kì í wá ṣe àwọn ọmọ tó wà ní church yín nìkan àti tó wà langlican èyí tó wà ní methodist ọmọ lọ́jọ́ fún yín bàbá ẹ dìde kẹ́ o dádì ẹ dìde o màá máa rí yín bá I ask for the wisdom of God the understanding of God that your eyes of understanding will be enlightened because the judgment of our God is pure ẹ ṣe dáadáa bàbá kí ìjọba ọlọ́run kó lè tẹ̀ báyìí ẹ ṣe púpọ̀ thank you very much have a blessed day sir in Jesus name amen.